mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí gbajúgbajà òṣèré Fúnmi Awẹ́lẹ́wà fún ti ilé tuntun tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ jogún fún un Fúnmi Awẹ́lẹ́wà ló fi fọ́nrán fídíò àti àwòrán oríṣiríṣi nípa ilé náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa tí ó jẹ́ kí ó ṣeé fóun nígbà tí ó kọ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára ni wọ́n ń kí kú oríire bí a kò bá gbàgbé wípé nílọ́ọ̀lọ́ yìí ni Fúnmi Arẹgbẹ́lẹ́wà ti sọ wípé òun ti dá àjọ kan eléyìí tí kò rọ̀gbọ̀kú lé ìjọba sílẹ̀ tí yóò máa mójútó àwọn ènìyàn tí wọ́n ní ìpèníjà ojú gẹ́gẹ́ bí mọ̀mọ́ rẹ̀ ti ní pẹ̀lú tó sì sọ wípé òun yóò máa fún àwọn ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye lójúnà àti lè dẹ́kun àwọn ọ̀nà tí àwọn ènìyàn fi ń rí ìfọ́jú àpapọ̀ nítorí náà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ wípé ó kú iṣẹ́ ó sì kú oríire ilé tuntun tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ ṣe tán fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìnpòṣónú àlí bàbá olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa arákùnrin kan ẹni tí ó ń pè ní gbogbo ìgbà láti ta oògùn amárayá àti àwọn oògùn amárají pépé fún un ó sọ wípé ní báyìí ó sọ pé ẹni tó fẹ́ ta oògùn amárají pépé fún un kí òun má bàa ṣàárẹ̀ ni wọ́n sọ wípé ó ti wà ní ilé ìwòsàn ó wá sọ wípé ilé ayé yìí ṣáà fún òfegè àti oríṣiríṣi nǹkan ẹ bí ó ti sọ. ee ọ̀dọ̀dà So there's this guy that has been selling me, sending me messages that he has this super immune booster. Once I take it, uh, I won't have problems. I want I should buy it for immunity for this one, energizer, what whatever. I just got a message that is in the hospital. Dude, I'm not gonna kill for this Legos. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà agbaniníyànjú àti adáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ lórí ayélujára Blessing CEO olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa ìgbéyàwó ó sọ wípé ju gbogbo ẹ̀ lọ ìgbéyàwó sì jẹ́ ohun tó rẹwà láàárín àwọn ènìyàn ó sì jẹ́ èyí tí ó níye lórí pé kí àwọn ènìyàn gbàgbé gbogbo ariwo tó ń bẹ nídìí rẹ̀ ṣùgbọ́n o ohun tó dára ni pé kí àwọn ènìyàn rí dájú pé wọ́n yan èyí tó dára àti èyí tí ó gbọ́ àgbọ́yé wọn dáradára yàtọ̀ sí ẹwà ìdùnnú àti àríyá tó ń bẹ nínú rẹ̀ tí yóò padà wá máa di ariwo lẹ́yìn wá ọ̀la lẹ́sìn ceo ó ló sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti fi fọ́nrán fídíò kan eléyìí tí èèyàn kan fi sórí ìtàkùn ayélujára níbi tí ó ti mú òrùka ìgbéyàwó rẹ̀ tó sì ń lù lókùúta wípé mi ò ṣe mọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọkọ̀ pàtàkì nínú àwọn olórin ẹ̀mí èyí tó fi ìlú Ìlọrin ṣe ibùgbé Evangelist Olúwọlé Akínmàméjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ebony Prince ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ pàápàá ti Facebook láti sọ wípé lóòótọ́ àwọn ènìyàn máa ń sọ wípé kí ìyanu ṣẹlẹ̀ ṣùgbọ́n ní tòun o òun máa ń gbàdúrà wípé kí a máa là á nítorí wípé ohun gbogbo tó bá ṣẹlẹ̀ ìyanu náà ni ṣùgbọ́n ní tòun o òun fẹ́ ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀ wípé ẹni tí tírélà tó padànù tí ó gorí rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣ ìṣẹ̀lẹ̀ búburú mi ìṣẹ̀lẹ̀ ìyanu náà ni ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ tí a bá ń gbàdúrà pé kí a máa là á pé ní gbogbo ìgbàkígbà tí a bá ń sọ fún olúwa wípé kó fún wa ní ìyanu ká máa fi ìyanu ayọ̀ sí i. Ebony Prince ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán méjì kan ṣe àpèjúwe bí ó ti kọ síbẹ̀ wípé bí a bá ń béèrè fún ìyanu ẹ jẹ́ kí a máa béèrè fún ìyanu ayọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Tóyìn Abraham Ajéyẹmí ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àpèjúwe bí àwọn ọmọbìnrin tí lẹ́wà tí wọ́n níyè lórí tó láti ṣe àjọyọ̀ ọjọ́ àwọn ọmọ obìnrin ní àgbáyé ó kọ sórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ wípé ọmọbìnrin ẹ̀yin ni ẹ jẹ́ ọ̀kan pàtàkì nínú èso tó lágbára jù ní orílẹ̀ ayé èso tó ń gbilẹ̀ fún ìdánilárayá òtítọ́ ọgbọ́n àtinúdá ìmọ̀ agbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ sì sọ ilé ayé dibi tó dára láti gbé ó wá ń kí àwọn ọmọbìnrin lágbàáyé wípé wọ́n kú oríire ti ọjọ́ ìyàwó ìyàsọ́tọ̀ fún àwọn ọmọbìnrin ní àgbáyé lé ètò pọ̀ nínú àwọn òṣèré tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ gbogbo lórí ìtàkùn ayélujára pẹ̀lú sì ń lẹ́yìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń ké máyégún ti ilẹ̀ Yorùbá K1 the ultimate fún oríire tí oyè tuntun eléyìí tí ààrẹ Muhammadu Buhari ṣẹ̀ṣẹ̀ fi dá a lọ́lá gẹ́gẹ́ bí MON ti orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí ó sì lọ sí ìlú Àbújá láti lọ tẹ́wọ́ gba àwọn àmì ẹ̀yẹ àti àwọn oyè móríyá yìí gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n sọ wípé ó ti ṣe ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń kí bàbá náà wípé ó kú oríire K1 the Ultimate ní ẹni tó jẹ́ oníròyìn àti alukoro fún fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí bàbá náà ti gba àmì ẹ̀yẹ tó lọ́rìn ọ̀hún ní ìlú Àbújá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára pé fọ́nrán fídíò àti àwòrán Davido àti Chioma ti gba orí ìtàkùn ayélujára kan bí Davido ti ra ọkọ̀ bọ̀gìnì eléyìí tí owó rẹ̀ tó igba mílíọ̀nù náírà fún aya rẹ̀ àfẹ́sọ́nà ìyẹn Chioma wípé òun fi ta lọ́rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ lórí ìtàkùn ayélujára pàápàá àwọn ọmọbìnrin ọ̀hán ọ̀hán ológba gbogbo orí ayélujára kan wípé ìbáàjẹ́ èmi kan pẹ̀lú irú ẹ̀bùn yìí tọ́ sí mi ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sọ lórí ìtàkùn ayélujára bí wọ́n ti ń kí Chioma kú oríire tí wọ́n sì fi Davido pẹ̀lú wé ọkùnrin tó nífẹ̀ẹ́ tí ó sì mọrírì obìnrin jọjọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká akọrin ni Burna Boy òun ni wọ́n ti ń fi sí ipò tó ga jùlọ látàrí fọ́nrán fídíò kan eléyìí tó fi sórí ìtàkùn ayélujára níbi tí ó ti wà pẹ̀lú DJ Khaled tí àwọn méjèèjì sì tó ń jẹ tí wọ́n jọ mu ní ilé rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára wípé èèyàn dáadáa àti ẹni tó jẹ́ wípé ó ń lékè téńté nínú àwọn akọrin òun ni Burna Boy Tell him to bring out the lobster. <laughs> Tell him to bring out. You see that? You see Burner? You see Burner Boy in Cali? And that lobster? Some boy make tune. We gotta make global. Come on, about tune, big tune. Some boy I make tune. Yísírì Aláfọ́n pẹ̀lú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà akọni ẹ̀mí ni Ọmọ́tọ́lá Jàyé Ọlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mr Gbéra ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń lo ìtàkùn ayélujára wọn láti kí i wípé ó kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí Mr Gbéra ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán àti fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń kí wípé ó kú oríire ti Mr Gbéra ọ̀hún ló ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí Olódùmarè jẹ́ kó bá pẹ̀lú fọ́nrán fídíò tuntun eléyìí tó sọ wípé ó kéré lójú wọn tí gbogbo ènìyàn sì ti ń gba orin ọ̀hún lórí ìtàkùn ayélujára bí ẹni gbàgbà ọtí láti kí Mr Gbéra kú ọjọ́ ìbí rẹ̀ díẹ̀ nínú fọ́nrán náà. kò yẹ lómìíràn oore tó ṣe fún mi kò yẹ lómìíràn oore tó ṣe fún mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ààrẹ Odùduwà Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ti gba àmì ẹ̀yẹ méjì gẹ́gẹ́ bí àdáyébá olórí ọmọ káàrọ̀ oòjíire ní àgbáyé tí ó sì jẹ́ olórí alága ìbílẹ̀ àwọn lọ́balọ́ba àti ọ̀kan lára àwọn alága bákan náà ni ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin Ahmed Lawan àti olórí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn mìíràn ni wọ́n gba àmì ẹ̀yẹ lọ́wọ́ ààrẹ Muhammadu ọọ̀ni ilé-ifẹ̀ ọba adéyẹyè ẹni tòkúwùsì ló gba àmì ẹ̀yẹ wọ̀nyí láti ọwọ́ ààrẹ muhammadu buhari tí wọ́n sì kí gẹ́gẹ́ bí ẹni tí ó ń jà fún ẹ̀tọ́ àwọn ọ̀dọ́ àti fún ìdàgbàsókè àwọn obìnrin àti ẹni tó ń sọ àlàáfíà àti ìṣọ̀kan di mímọ̀ ní ilẹ̀ adúláwọ̀ eléyìí tó sì jẹ́ àpẹẹrẹ aṣáájú aláìmọ̀tara ẹni nìkan tí buhari tó fún un ó sì kí ahmed lawan gba àmì kò ní ìwọ̀n ti ìdàgbàsókè nípa ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè nàìjíríà àjá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn orísun kí ọ̀ọ́nìrìṣà ọ̀jájá kejì wípé wọ́n kú oríire tí àmì ẹ̀yẹ ọ̀hún lágbára olódùmarè wọ́n á rí ẹ̀mí gígùn fi lò Èkó kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé ní ọ̀la lágbára olódùmarè ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ máa rántí wípé igi tó bá léso òun ni ayé ń jùkù mọ́ nínú ìdojúkọ wàhálà àti ìpòrúurú ayé tí a bá ń dojúkọ ẹ jẹ́ ká dúró tiri ká mọ ọlọ́run kí a sì máa gbàdúrà á ju wàá ṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.